بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته أو إليه تيافهموني هوني القواعد الفقهية القواعد الفقهية nípa tíra yìí ni sharihul qawaidi al-fiqhiyyati àlàyé àwọn òfin àgbọ́yẹ̀sìn àlàyé àwọn òfin àgbọ́yẹ̀sìn tó jẹ́ ti àfáwà ahmed bin sheikh muhammadi azuruqa wọ́n bí àfáà ní twelve eighty five wọ́n sì kú ní thirteen fifty seven alhijiri. al-qa'idatu al-ula ta kọ́kọ́ fẹ́ yẹ̀wò wọ́n máàkì kọ́ ìdá alákọ̀ọ́kọ́ yẹn aláwọn nǹkan tó kún sínú pọ̀ so ó sì wá nu alqawaidul kubra àwọn òfin àgbọ́yẹ̀sìn tó tóbi jùlọ alákọ̀ọ́kọ́ ẹ̀yà ìkàrà èèyàn méjì ọba àmà kà kí n sáà ti máa gbọ́ ó dà kí èèyàn náà àwọn ọkà kí n sáà ti máa gbọ́ dáadáa báyìí àlè òun òru bí mo kọ sí ibi òfin ni o gbogbo ọ̀rọ̀ gbogbo ó ní í ṣe pẹ̀lú èròǹgbà èròǹgbà rẹ̀ àyè kó ṣe déédéé ọ̀rọ̀ tó ti sọ ọlọ́run sọ pé innamal a'malu ni o lè fẹ́ ẹnìkan gbèrò òun tù so èèyàn lè fẹ́ sọ pé ẹnìkan ṣe kí ni lọ́ba common class jẹrẹ èèyàn lè fẹ́ sọ yí pé ẹnìkan gbèrò òun nísìn wọ́n kàn wá dé àwa ní ẹ̀jẹ̀ nìkan nìyẹn òun ló fi wọ́n sí ìdíà ibo ti gbèrò rẹ̀ bí kí nìkan ń sọ ní ìsìnkọ́ sọ pé àfáwa dákun tí yẹn bá fẹ́ wọnú pléènì tí à ní ẹ̀ tí yẹn bá wọ́n tẹ̀ dáhùn gàlẹ̀ òun ló fi wọ́n fásitì díà gbogbo ọ̀rọ̀ gbogbo ní sí kíkí ni ọ ìrọ̀ǹgbà rẹ̀ ìrọ̀ǹgbà tá a fi ṣe alákọ̀ọ́kọ́ ni ẹ̀dẹ̀ mọ́lẹ̀ ọ ẹlẹ́ẹ̀kejì three fifty là lọ àlẹ́kọ̀ àìdá tó sàníyà tó ní àlẹ́ àìbọ̀rọ̀ tó ẹ̀já jọta àlẹ́ àìbọ̀rọ̀ tó ilẹ̀ ọ̀kọ́ dí lẹ́lẹ́mọ̀kọ́ sí dá lèlẹ̀ àlìfáàbí wàlìmàbáàrí ó ní àlẹ̀ àìbọ̀rọ̀tù ẹ máa dé mọ́lẹ̀ dáadáa àlẹ̀ àìbọ̀rọ̀tù ìwòye àríwòye fẹ́lẹ̀ ọ̀kúndì jámọ̀ ákìdù níbi àwọn ìtakókó ẹ̀sùn ọba ní ákìdù ó lè jẹ́ ákìdù àlùbáyé àì ó lè jẹ́ ákìdù nìkáàhì ṣẹ́ẹ̀dínlọ́rin títa kókó kátàkárà àti títa kókó ìyìgì ọwọ́ ni àlẹ́ àìbọ̀rọ̀tù ìwòye fílẹ̀ ọ̀kúndí níbi ìtakókó ọ̀gbìn mọ́lẹ̀ díẹ̀díẹ̀ lílì mọ́kọ́ ṣe bí èròǹgbà tí yàrá gbà lérò ni o ìbẹ̀ fún èròǹgbà wàlìmọ̀ bá ní àbí wàlìmọ̀ àní àti túmọ̀ tí ó ti níyàn gbé jáde dalil alfaazi gbèsè pẹ̀lú gbólóhùn wàá lè máa bá a ní àti ọ̀rọ̀ tá a máa yá lápẹẹrẹ ni wọ́n yẹ pé lọ́dọ̀ tiwa ní ìyàrá ti báyìí wọ́n bá ti náwó báyìí wọ́n ti sọ ọjà tó fẹ́ rà wọ́n sì ti gbọ́ rí. ìdí nsìn pé wọ́n bá gbà lérò ọfẹ́ fẹ́yàwó nísìn wọ́n ṣe báyìí ìdí yẹn wọ́n ṣe báyìí. sọ bẹ́ẹ̀ fún mi kí ni ìtumọ̀ rẹ̀ yẹn mọ́ mi ẹ̀dáhùn ni kí ni ìtumọ̀ rẹ̀ ẹ́ ẹ̀hẹ́ oní káwọn jọ wà káwọn fẹ́ra wọn àbáyé tó yóò dìbọn yóò sí wàhálà mo sì àlẹ́ ìbùrọ̀ di ìwòye nípa ìtakókó lè má kọ́ sí ní ilẹ̀ fẹ́rùngbà pẹ̀lú màá ní àti túmọ̀ abá ti mọ̀ túmọ̀ yẹn kí ni wàhálà láàlẹ́ alifààbí kìí bọ́ọ̀lì máa bá ní àbí mímọ̀ ọ̀rọ̀ pé orí ìgbà tí yẹn bá rí tí yẹn bá lóun ọ̀fẹ́ ojú ọ̀bá padà fẹ́ ńkọ́ ó sì sọ lọ́rọ́ yóò sì ṣe. mo kẹ́kẹ́ tún máàkì kọ́ídà ẹlẹ́ẹ̀kẹta yìí wọ́n náà kẹ́dà ọmọ mi. ẹ̀yẹ fún ṣe sáni ò nínú yín. ọ̀dà ẹlẹ́ẹ̀kẹta yá àlìyàkìnú láyà zúlò bí ṣàkì àlìyàkìnú ẹ má kí òun náà nínú àwọn kọ́rínà tó tóbi lọ́wọ́ aliyakínu àrídájú àmọ̀dájú ẹ máa dé mọ́lẹ̀ dáadáa aliyakínu àmọ̀dájú láyà zúlò bíṣàkì kò lè yẹ pẹ̀lú iyèméjì àrídájú kò lè yẹ pẹ̀lú kí ni ọ dápẹ̀rẹ̀ nìyí ọgbà kan lálùwàlà wọ́n ti sàlùwàlà wáyà ni àbí mo ṣe àbí n ṣe dúró lórí ipò ṣe. ìjọba mo máa kọ mísáàlì yẹn lẹ àkàlùmọ̀tà wá dé ṣáàkì bí ẹni tí ń sàlù àlá ti ń ṣe èméjì lápẹẹrẹ. ẹ mọ̀ pé ṣẹlẹ̀ kan ṣẹlẹ̀ ọkọ ẹnìkan lọ bí òjíṣẹ́ ọlọ́run léèrè sọlá alẹ́ sọlá pé tóun bá ń kírun lọ́kàn máa dàbí ẹni pé kẹ́nìkan ti jáde ń fọ̀ òjíṣẹ́ ọlọ́run sọ pé báyọ̀ ń sọ̀rọ̀ à ń tọ̀ wọn ò gbọ́dọ̀ kúrò lórí irun. hata yasma asawtan ẹ̀gbọ́n ẹ ti gbádùn ìsìn yẹn rí ló fi gbóhùn àwòyẹ jí darí ìhà àti tó fi gbóhùn ilé méjì tí ń bọ̀ láàmú yẹn má káàkiri hmm. àfihànjú eléyìí náà tán ẹlẹ́ẹ̀kẹrin al-aslu bàkọ́ ú màkánà àlàmọ̀kánà ẹ̀ hà kọ́ àìdù yìí ni o wọ́n ní al-aslu ìpínlẹ̀ bàbá òmà kánà àlámà kánà kọ́rọ̀ wà bó ṣe wà. kí ni ìpìlẹ̀ ń ọ̀rọ̀ yẹn òun náà ní kíní yẹn sábà dúdú ẹja gbà pé kò dúdú náà ni. ọmọdé bẹ́ẹ̀ ní ìsìn ìpìlẹ̀ ní kọ́rọ̀ wà bó ṣe wà láti rí àrídájú kò dàmí ìṣẹ̀lẹ̀ sí. òun náà ṣe ní ìdálẹ̀ kí ni ó tẹ́sí gbọ́n lówó tó ti dán lójú ní kó wà bó ṣe wà náà ni ìpìlẹ̀ ní kó wà bó ṣe wà àpapọ̀ lálọ́ àlá ó ní rẹ̀ ni ó di rẹ̀ ni bákan náà ẹlẹ́ẹ̀kẹfà ọ̀yà àlá ẹ̀ ọdọ́lọ́gba ọ ẹ sọ pé àlùkọ̀dìímù yóò tíráku ẹ̀tún kéwú nìwọ dáadáa tí wọn bá wọ sínú tíra yìí yóò tíráku àlá dídámì yìí ọ̀yà wákàtí ń lọ padà àlùkọ̀dìmọ́ yóò àlá dídámì yìí ó ní ihun tó bá ti pẹ́ yóò ti rọ́kù ká fi ilẹ̀ àlá dídámì yìí lórí pípẹ́ rẹ̀ gbogbo eléyìí ń fi ń bá àlìyẹ̀fínú láyé zulu mi ṣàkíyà ihun tó ti pẹ́ yóò ti rà kù á fi ilẹ̀ àlá ìgbà níhì lórí pípẹ́ rẹ̀ ẹ̀mí yìí lójú kọ rárá. bákan náà gbogbo ilé ó ti kéde àlìyẹ̀kínu náà níṣẹ́ ti ń gbọ́ mi pé àníhun tá a bá mà dájú kò lè yẹ pẹ̀lú iyèméjì ara èyí tó tún kà ẹlẹ́ẹ̀kẹfà. láyẹ̀ fún ọ̀dí ìmọ̀ ẹ̀yẹ́jà tó fi lẹ́sẹ̀ sí láàyè fúnú pọ̀jù ìmọ̀ ó ní agbọ́rọ̀rù ìnira láàyè fúnú pọ̀jù ìmọ̀ kìí jẹ́ nǹkan tó ti pẹ́ o wọ́n bá jẹ́ ìnira ìnira náà ni wípé ah, eh, láti jọ́ kìíní yìí máa níyàn lára ẹja gbà kìíní yàn lára jù sùn bẹ́ẹ̀ ti gbọ́ mi nígbà tí lè jẹ́ ìnira ìnira tó jẹ́ lánàá yẹn náà lọ́jọ́ lónìí bẹ́ẹ̀ ti gbọ́ bẹ́ẹ̀ bákan náà aláṣìlú ọyà bàrọ́ àtò zimmati ayálẹ̀ kan sí bàrọ́ àtò zimmati ó ní aláṣìlú ìpìlẹ̀ bàrọ́ àtò zimmati òun ni kọ́rùn èèyàn mọ́ ni wọ́n fi máa ń sọ́kẹ́ aláṣìlú fìlì muslim asòdì ìpìlẹ̀ nípa mùsùlùmí ní kájà kóòtọ́ àwọn rẹ̀ ọmọ ọkùnrin bí títí gbogbo eléyìí náà sì tún bá ọtún fi dédé àlẹ̀kẹ́nìkàlà áṣùlù bàkúrò mọ́kádà làwọn kádà tíkẹ́ẹ̀tì gbogbo ẹ̀ náà ní balọ̀ dé abẹ́ àlẹ̀kẹ́nù náà ló sì wà áṣùlù ìpínlẹ̀ dàrọ́ àtúndínmẹ́tì òun ní kọ́rùn yẹn mọ́ àlẹ́sẹ̀ lọ́rùn òun ní ìpínlẹ̀ títí tá fi rí ẹ̀sùn kà sí lọ́rùn ẹlẹ́ẹ̀kẹ́tọ̀ àlẹ́ áṣùlù fi sèfàásì àlàárídọ́tì àlàádàm ilé ẹlẹ́ẹ̀kan sí àlàásìlú fi sèfàásì àlàárídọ́tì àlàádàm ó ní àlàásìlú ìpínlẹ̀ sèfàásì àlàárídọ́tì níbi àwọn ìròyìn tí máa ń já wá àlàádàm òun ní kákàkí òsì ẹni olóòótọ́ la mọ̀ ọ́ sí wọ́n fẹ́ lọ́pàá rọ̀ ẹ̀dìgẹ́dì ìpìnlẹ̀ náà ni tí ìròyìn tó jáwá ìròyìn nígbà pé kò parọ́ alẹ́ ń wílẹ̀ olódodo láti mọ̀ sí pípẹ́ ọ̀rọ̀ ni òkè àti ń rárá alẹ́ asìlú ìṣèfà àti ilẹ̀ àrídọ́tí ìpìnlẹ̀ níbi àwọn ìròyìn tó kẹ́rí wá ìtìlára nìyẹn tẹ́lẹ̀ dáadáa kágbà tó sí náà ní kí parọ́ ìjọ ẹ̀yọ̀ kan náà lọ́kàn wáyé tó ti ń sìn ọgbọ́n mi rí ẹ̀jẹ̀ ọ̀ bí ẹlẹ́ẹ̀kẹsàn máa sábàtà bìzàmáàní kákù bìbàkọ́ ìyí máa làmọ̀yẹ́ kò mí dẹ̀lílú aláhìláàfihì ẹ̀yẹ já kúkà lẹ́ẹ̀kẹsàn máa sábàtà bìzàmáàní kákù yóò kàmù ní ẹwí bìbàkọ́ ìyí máa làmọ̀yẹ́ kò mí dẹ̀lílú àlàáfíà àfihàn ó ní mọ́ọ̀sà bàtà ní zàmáàmì ohun tó bá rinlẹ̀ lásìkò kan ohun tó bá rinlẹ̀ lásìkò kan yóò kámù á sì dájọ́ bìbàkọ́ ìhí ìgbìyàn sì tún sẹ́kùn dì sí sẹ́kùn bá dán ọ̀rọ̀ mi máa ń lámúyẹ̀kú mi dẹ̀lílù àlàáfíà àfihàn lẹ́rìí ọ̀bá fìdí rẹ̀ múlẹ̀ òdì kejì rẹ̀ ẹni tí wọ́n ti mọ̀ ló ń sìnà a sì gbọ́dọ̀ gbà fún sìnà ní ìdí sí dáhùn sọ̀rọ̀ lọ́wọ́ yìí. ó di nígbà tá a bá sì rí ẹ̀rí kan tó fìdí ẹ̀ múlẹ̀ pé a ti fara nìyẹn ti máa ń sàbátà irun tó bá rinlẹ̀ bèzàmánì lákòókò kan lè kẹ́mù nígbà kọ́ ìyí á dájọ́ pé nǹkan yẹn tún sẹ́kù ó di máa lámọ̀yẹ́ kò ní dẹ̀lílú nígbà tẹ́rí ò bá ti dúró aláàfẹ́lá àfihì lórí ọ́pọ́sìtì ẹ̀ tí ẹlẹ́tẹ̀wá. ìdọ́fàtò lè há dé sí ìlà akọ́rọ́bì àwòkọ́ tìhì ọyẹjá tó wí lẹ́ẹ̀kan sí àlà asúlù ìdọ́fàtò dé sí ìlà akọ́rọ́bì àwòkọ́ tìhì ó ní àlà asúlù ìpínlẹ̀ ìpínlẹ̀ ìgbọ́n fàtòlì ha dé sí ká lọ fi ìṣẹ̀lẹ̀ tí ìlà akọ́rọ́ bíi àwòkọ́ọ̀tì yìí èyí tó súnmọ́ jù ní àsìkò rẹ̀. àlà àsùlù ìpínlẹ̀ ìgbọ́n fàtòlì ha dé sí ìlọ́fi ìṣẹ̀lẹ̀ tí ìlà akọ́rọ́ bíi àwòkọ́ọ̀tì yìí èyí tó súnmọ́ jù nínú kíni àkókò rẹ̀ báyìí pé bì kan sì lè lásìkò kan àsìkò míì sẹ́wàá wá lẹ́yìn rẹ̀ a máa lọ fi ti àsìkò ní náà nígbà mo tó súnmọ́ ni nígbà tá a mọ ohun tá a sọ lásìkò yẹn ibi tó súnmọ́ kí wọ́n máa ń ṣe lásìkò yẹn. القاعدة الحادية عشرة عليها قتلة الأصل في الكلام الحقيقة الأصل ويا عليك هذا هنا الأصل في الكلام ìpìlẹ̀ níbi ọ̀rọ̀ òun àkíkọ́. Abani Asad ẹwà bá nǹkan nu bàlágà lánàá. Abani Asad Asad náà ní kìnìún ní jẹ́rẹ́. Ìpìlẹ̀ ní ọ̀rọ̀ ni àkíkọ́ ní kí jẹ́ ká gbólóhùn yẹn. Ẹ sì rí kó sì tún wà lórí ọ̀rọ̀ ìpìlẹ̀ ìpìlẹ̀ tá à ń sọ látẹ̀kan. Bákan náà, ẹlẹ́ẹ̀kejìlá, al-qa'idatu thaniyata ashrata la ibrata bidilalati fi muqabalati tasrih. Ní alẹ́ kan láàrin bọ̀rọ̀ta ìdàlálátì fi mọ̀kọ́ bà láti tẹ̀sìrí hì wọ́n ní láàrin bọ̀rọ̀ta kò sí àkàsí kò sí àkàsí bìdìlálátì pẹ̀lú tọ́kamọ́ fi mọ̀kọ́ bà láti tẹ̀sìrí hì níbi ohun tó ṣe kọ́yẹ́ ká la ọ̀rọ̀ mọ́lẹ̀ àti lọ̀rọ̀ mọ́lẹ̀ àwọn àtúnṣe ọ̀tọ́kọ̀ kí a fẹ́ fi tọ́ka sí wọn wọ́n fẹ́ fi ọ́n jẹ́ ń fi ọ́ wọ́n àtúnṣe báyìí tó di ní ẹni ọ̀rọ̀ àti wáyé tó tẹ̀ ń sọ bẹ́ẹ̀. wọ́n ní láàrin bọ̀rátà kò sí àkàsí dèjì làálá pẹ̀lú tọ́ka èyí mọ̀ pa ọba láti pásọ́rẹ́ níbi ohun tó bá jẹ́ òdìkejì rẹ̀ ní kálàǹtì àmọ́lẹ̀ látúnṣe tó kàbẹ̀ lèlèjìtìhàdì ìmọ̀ọ́rìdì nẹ́sì ọ̀yálẹ̀ kan sí lámọ̀sáàkọ́ lèlèjìtìhàdì ìmọ̀ọ́rìdì nẹ́sì wọ́n ní lámọ̀sáàgọ̀ ẹ máa gbọ́n mi dáadáa lámọ̀sáàgọ̀ kò sáàyè lèlèjìtìhàdì fúnyẹ̀jù ìmọ̀ọ́rìdì nẹ́sì níbi wọn kẹ́rì ti wá lórí ẹ̀ ọ̀rọ̀ sí ìgbọ́rọ̀ mi yé ọlọ́run ní ẹ̀máṣe kìíní àwa ni ẹ̀yìnwó òpè owó òbò ẹ̀ṣin ah! kí náà òpè kábà ṣe á láàmọ̀ kí n tó kìíní àlè ṣe háàdù ẹ̀yọ́ ọmọ mi àwọn ní ohun tó já sí kòkò lẹ́rìí àwọn olùmọ̀ ni wọ́n lóyìn ẹ̀jú lórí ẹ̀ kò sẹ́ni kan bá pé báyìí náà ti ṣe ẹ̀máṣe báyìí wọ́n á lóyìn lórí ẹ̀ òun ló ṣe wá náà hadith wípé ìdá hakama al-hakimu àkàsọ̀ ọ̀làwọ̀ àjọrán adájọ́ bá dájọ́ ó lóyìn jù kò kẹ́rin bí ohun tó dájọ́ lé lórí yàn ó lóyìn jù bó ti kọ̀rẹ́ ti rẹ̀ ó gbà ládàá méjì ẹni àtọ́ á tó bá ń ṣe mistake ń gbìyànjú tó lóyìn ọ̀làwọ̀ àjọrán wá sí ó gbà ládàá kan wọ́n wá ní sẹ́ wá rí yànjú ta wíìlì tí ọba kẹ́rin ni ọ̀bẹ láàmọ̀sá àkọ́ nígbà tó bá kẹ́rin láàmọ̀sá àkọ́ lè lè ṣe àkọ́ kò sáàyè fún ìyànjú ìṣibi tí ó gbà lọ fi mawridi nas níbi tí ẹsẹ̀ ọ̀rọ̀ bá ti wá abájẹ́rẹ́ ẹsẹ̀ ọ̀rọ̀ kò sẹ́rì mọ́ àbí kò sí náà jùmọ́ ẹ̀rẹ́ kanìlá al-qa'idatu ar-rabi'ata 'ashrata máa sábà ìlà al-qiyasi ọ̀rẹ́rùrù láyò kọ́ọ̀sù àlẹ́yìn ó ní láyò kọ́ọ̀sù ní ẹ̀ ìdádó mọ́mọ́ ẹ̀ tún pè ní láyò kọ́ọ̀sù torí ọlọ́run ó yálẹ̀ kan sí máa sàgbẹ́ta خلاف القياس وغيره لا يقاس هنا ما سبق متبانله على خلاف القياس tọjọ pósìtì àfiwé ọ̀rẹ́ ìrùhù láàyò kan sọ àárẹ̀ mú tó yàtọ̀ sí àgbọ̀dọ̀ fiwé o máa ń sàbẹ́tà mú tó bá rinlẹ̀ àlàáfíà fílkíàs lódì kejì àfiwé ọ̀rẹ́ ìrùhù láàyò kan sọ àárẹ̀ ní ohun tó yàtọ̀ sí àgbọ̀dọ̀ fi wé alqaidatul khamisata ashrata òfin ẹlẹ́ẹ̀kẹ́dógún ọ̀yà alìṣèhàdù láyúnkọdù bìmísìlì láyúnkọdù ọ̀yà alìṣèhàdù láyúnkọdù bìmísìlì ó ní alìṣèhàdù ìyẹjú láyúnkọdù àgbọ̀dọ̀ tako bìmísìlì pẹ̀lú rẹ̀ mí ẹ̀ẹ́dì ìmí ló yànjú ìwọ ló yànjú níbi ohun tí ọ̀lẹ́ rí wọn gbọ́dọ̀ takò tèmi kí wọ́n gbà jẹ́ ó di ẹ́ńsì wọn á takò mi wá àìmú tó sọ ọ̀dà àpẹẹrẹ ti lè rí bẹ́ẹ̀ fún mi ìgbẹ́ ń tọ́lẹ̀ rí inú gbogbo àná kálukú ló yànjú ni. àlejò àdó ìyànjú láàyò nǹkan dùn á gbọ́dọ̀ takò á gbọ́dọ̀ tú kalẹ̀ kákọ̀ bínísìlè pẹ̀lú rẹ̀ ní. nǹkan àyídàtò sáà تجلب التيسير أي ولاية حسن تجلب التيسير أي ما كلي àwọn òfin ńlá èyí àwọn ọmọ mi wẹ́wẹ́wẹ́ wọn wà lábẹ́rẹ̀ àlùmọ̀ṣá pọ́tù ìnira tẹ̀jìlíbò tẹ̀sí ẹ̀ fúnra rẹ̀ ní wá rọrùn nínú mọ̀ṣá pọ̀ òun ni kọ́ rẹ̀ yẹn ìnira ní àárẹ̀ nínú ìrọ̀rùn tí sẹ̀rí àwa fún náà ni pé a bá fẹ́ kírun nígbà tọ́lẹ̀ ò lè dìde ò lè jókòó dára a fi sí síkì àlùmọ́sọ́kọ̀ àjẹ̀dẹ́gbó tá sí ọ nira ní kọ́lẹ̀ yẹn àwẹ́ wa ń bẹ́ ń ta ọkùnrin ilé òun ló ṣe déédéé àwọn ọ̀rọ̀ bàdẹ́dà tó fẹ́ láyọ̀ kálí fúnlá ọ̀dà sọ́dínlá ọ̀sà àlùmọ́sọ́kọ̀ tó ọ̀rọ̀ yìí pé mọ̀já àlọ́láhùn fi dín ní mi ní ọlọ́run ò fi kí nípa sínú pẹ̀lú eh, inú ẹ̀sìn wa yìí inú tẹ́yìn ọ̀sán fún iṣẹ́ ẹ̀sìn dáná àlùmọ̀ṣẹ́ pọ́tù ìnira pẹ̀lú bó tẹ́ sí ọ ara rẹ̀ ní wá rọrùn gbọ́n náà bá débi pó le ó sílẹ̀ bẹ́ẹ̀ lọ sún bá rọrùn ọ̀pọ̀ àyíká tó sàbí àti àṣàràtà òfin kẹtàdínlógún ìrọ̀dọ́ pẹ̀lú amúrú ìtàfà lẹ́ẹ̀kan sí ìtàfà ó ní ìdá bọ́ọ̀ pẹ̀lú amúrú ọ̀rọ̀ bá ti fún ìtàkà ìgbàláyò tún wà fún. méjèèjì náà máa ń ní ìdàdọ́kọ́ ìtẹ̀sàá ìdẹ̀tẹ̀sàádọ́ ẹ̀tìkẹ́sì tó bá fún ọ̀kẹ́ ìjà irọ́ àfikún àgbà lè tó bẹ́yẹn tó bá fẹ́ káàdì fún ilé àtàbà dẹ́dà ní sátìrì ìbò òhún ẹlù wọn láyìn wá lọ gbé kùmọ̀ fún ọmọ àlàmọ́yà wọn lórí hafu dọ́rùbù jíjọ ọlọ́run kù ọ̀gá yóò rọrùn bá bẹ̀rẹ̀ ṣe pé wọ́n agbáko lọ máa fọ ọmọ ìyàwó ẹ̀ lórí ó di rẹ̀ ìdá àgbà ọ̀kẹ́lẹ̀ amúrú lọ́rọ̀ bá fún ìtàkà yóò fẹ́ ìfẹ́lẹ́ iná ẹkún ẹ ṣe kìíní báyìí wọ́n jù lẹ́nu yẹn hafu wọ́n yẹn má ṣe tayọ alùpàá yìí tó sàmì nẹ́ta àṣírata àyìn ṣáàtú ó ní òfin ẹlẹ́ẹ̀kejìlélógún làgọ́rọ́rọ́ àtàdìsì yẹn kọ́yìn dàbí kí ni túmọ̀ làgọ́rọ́rọ́ bá níyẹn lára ẹ̀dì mọ́lẹ̀ o wọ́n láàdì rọ́rọ̀ kò sì gbọ́dọ̀ ní ara rẹ lára ẹnìkan owó ní sí kó ní ẹ̀bùn lòun ní ọ̀hún gbọ́dọ̀ mú sí ga pálí kan wọ́n tilẹ̀ kò wọ́n bẹ̀rẹ̀ sí ní sánà ẹni ẹ ti apá wọn tó wà ní òfin wọn lọ nílò rẹ iṣẹ́ Ọlọ́run ni ẹ iṣẹ́ Ọlọ́run ni ẹ tó bá ba iṣẹ́ Ọlọ́run jẹ́ wàá jìyà Ọlọ́run ló ṣe é òun lọ da ẹ máa dọrọrọ máa níyàn lára wọlé àdìrọ wọn sì gbọ́dọ̀ ní ara rẹ lára. القاعدة التاسعة عشرة وفي كوكب لوجو هي الضرر يزال يونيو هي عليك أسي yòzàlù ẹ máa tún sí pé bá ti rí wọn mo tún pè fún yín ní àdọ́rù yòzàlù ẹ dákun ẹ má kéle ìran nínú àwọn òfin ńlá lọ́wọ́ nínira á ti ìbàdàn ni ọba ti lé ìyàwó kò mbẹ nípa tí ń ṣe kíní yìí máa ń tàbí àti mọ́ ọdí bẹ́ẹ̀ nípa ń ṣe kíní yìí máa ń dùn mí ọ̀ gbọ́dọ̀ sí mọ́ má ṣe retí pé ẹ̀rí wo ló má ṣe mọ́. ọ̀bọ̀ ti ní ní ọ lára ó jẹ́ àgbàrá yóò záàlì ìnira látàrí rẹ̀ dànù nínú àwọn kọ́mpútà tó wà lábẹ́ rẹ̀ ní àtọ̀rọ̀rọ̀tù alìkàrẹ́jọ̀tù ẹ̀ṣirùn ẹ̀yà àtọ̀rọ̀rọ̀tù tòbí ìhùlmàdùrọ̀tì táàkì sọ tí nìyẹn alákọ̀ọ́kọ́ tù àtọ̀rọ̀rọ̀tù tòbí ìhùlmàdùrọ̀tì bẹ́ẹ̀ wí tọ́jú ẹ̀yìn kí n gbọ́ tòbí ìhùlmàdùrọ̀tì wọ́n ní àgọ̀rùwọ́t ìnira àwọn ìnira ṣòbí ìhùlmàdùrọ́t ní máa ń ṣe ìwọ̀n tó jẹ́ ìwọ̀ lẹ́tọ̀ èèwọ̀ ní kọ́rẹ̀ mi tí wàá lọ bá tàṣí ní mọ̀ obìnrin pé kó gún mi lábẹ́rẹ́ nídìí ṣùgbọ́n sára bá ní níjọ́ ọ̀sán nìkan tó lè gún mi lábẹ́rẹ́ a ní òfin mi lábẹ́rẹ́ ẹ̀dáhùn tasnim ó ti bẹ́ẹ̀ nira lọ́fà bí ẹ̀kọ́ haramu ní kí kẹ́sì náà lọ́gẹ́ ẹ̀ṣẹ̀ dáadáa ẹ̀yà ìṣúṣọ́ kìtọ́ yín dẹ́ ẹ̀fí kẹ́sì haram akin àná fi darura ara ló ni mọ́dẹ̀ nídìí àti bẹ́ẹ̀ yẹ́sẹ̀ yẹn só ti bẹ́ẹ̀ nísìn káwá sẹ́ ìwé kọ́ ìdá mi lẹ́yìn rẹ̀ jẹ́ nítorí fílẹ̀ kàkà bọ̀rọ̀ tó àwọn ìnira tòbí ìhùlmáhùrọ́tì ó máa ń ṣe àwọn ìwọ̀lẹ́tọ̀ọ́ ó ti ń sìn haramu ni kò jẹran ẹlẹ́dẹ̀ ibi ìpa ọ̀dẹ̀ ti fẹ́ kú báyìí àjẹran ẹlẹ́dẹ̀ tó yò tó yò ó mọ̀ mí sí tó ti ń sìn ọ̀tún ìgbádùn ọ̀rọ̀ ni tó bá sáwọn ẹni tí mọ́ ni wọ́n tún bẹ̀ wọ́n láwọn yà kú ni àwọn ẹni àwọn yẹn ipò ipò tó ga jù ni wọ́n wà wọ́n máa sọ fóun mọ̀ fẹ́ halal ni fóun mu tí nígbà tó gbẹdẹ fẹ́ gbé òun pa abẹ tóun ní mú ìsọlẹ̀ sọ́kàn náà àwọn sọ̀hárà ọ̀rọ̀ di aláfàá àgbẹ̀ náà wọ́n ní mú ẹ ẹ hàn fílà lórí ni bí wọn bá ṣe kò sí wàhálà bẹ́ẹ̀ ni kò sí wàhálà kò lè gbẹ́sẹ̀ kò lè gbẹ́sẹ̀ ó ṣe ni ọ̀lẹ́sẹ̀ lọ́rùn lóògùn àláàlè ni nǹkan náà lòun náà wà ẹni wà lóhun ọ̀ní lóògùn kò sí nǹkan kan lọ́rùn rẹ̀ ọmọ bó ti ń sìn ẹ̀kọ́ ní fún kójú òkú ẹran ṣùgbọ́n ta kókó wọn ò ní jẹ́ kò ní gbẹ̀sán bí kò kó yẹ kó ṣe tẹ́lẹ̀ ó máa ẹ̀ dójú ẹ̀ nìyí. لكن قاعدة بلا القاعدة الحادية والعشرون هي أتوقع الضرورات تقدر بقدرها هي عليك هسي الضرورات تقدر بقدرها كل سواري أوين ميراني. هاسي نيوان رمي o في afẹ́ gba tẹ́lẹ̀dọ̀ tẹ̀sílímù obìnrin kàwé yìí ṣé ẹ̀wọ̀n pé kò yẹ kí àtẹ̀wò jẹ́ kí ló dé wọ́n fẹ́ gba abẹ́rẹ́ ni. kìtìkẹ́sì kí lè yàn ṣe o. ní ọ̀rọ̀ asúnṣù kò tó tuntun ní báyìí dáró bí kọ́ dàrí ha. ìbẹ̀rẹ̀ tó fẹ́ jẹrin ẹlẹ́dẹ̀ yóò mú yóò jẹ díẹ̀ tó ní ìdílé láyé kódà kan má tọ́jú rẹ̀ pamọ́. ohun tí nira bá gbé yẹn ṣe òkú dàrú á díwọ̀n rẹ̀ lóun díwọ̀n rẹ̀ lẹ́yìn rẹ̀ yóò kún haram ni bí mo fẹ́ gba abẹ́rẹ́ sí yẹn wọn ọba gbogbo yòókù tó fi dé ojú ìsàlẹ̀ mọ̀ dí ẹ̀ àárọ̀ ẹ̀gbọ́n tí ìwúyẹ rárá alkọ̀ọ́ìdà tó sọ àníyàtú wàlẹ̀ ìṣirò náà òfin ẹlẹ́ẹ̀kejì lé ní ogún ya máa jáza lè ọ́dúrín bàtọ́là gíza wàálì yìí ọyẹ ìkàlẹ̀ kan sí máa jáza lè ọ́dúrín bàtọ́là gíza wàálì yìí ẹ bá ti rí tí wọn wọ ẹwọ ẹ bá kàkà fúnra gbà mí o àti bàtà bá fẹ́ ha fagárí. máa jáàzà lè ọ̀n bòrè irun tó bá lẹ́tọ̀ọ́ nítorí àwíjàre gbàtọ́là bíza wàhálì yìí ẹ ti ń gbọ́ mi nǹkan yẹn ti bàjẹ́ àwíjàre yẹn bá ti lọ ẹni tó jáwèé lọ́sẹ̀ Ramadan tọ́jọ̀sán nítorí epo tráfù òbíyẹ́nsì tó bá ti dé padà kí ní ọmọ àti jàmá ọmọ àgbà wẹ̀rẹ̀ lọ. ohun tó bá lẹ́tọ̀ọ́ nítorí àwíjàre kan bàtọ́là nǹkan yẹn ti bàjẹ́ bìzàwálì nígbà táwíjàre yẹn bá ti lọ. alqaidatu as-salisatu wal ishrun òfin ẹlẹ́ẹ̀kẹtàlélógún ọ̀yá ìdàzálà lè máa ní ọ́ àádàlùmọ̀mọ̀ ọ̀yá lẹ́ẹ̀kan sí i. إذا زال المانع عاد الممنوع ó ní إذا زال المانع nínú nǹkan tí máa ń kọ̀ fáwọn obìnrin tó ń yẹ fi kí òun òun ní nǹkan oṣù à ń ṣàtúrà rẹ̀ bẹ̀. Bẹ́lí. Ó ní إذا زال المانع ìwọ̀n tí máa ń kọ̀ fún ni tí èyí fi ṣe nǹkan tó bá ti yẹ̀ àádọ́lì mọ̀mọ́ náà ohun tá a kọ̀ fún yẹn tó ká má sùn yẹn ti sẹ́rí. lápẹẹrẹ obìnrin tí bá ń ṣe nǹkan oṣù sẹ́wọ̀n pé nǹkan oṣù ìmùnà ọ̀hún mí náà sọ́là àbí. wọ́n bá dé pọ́ obìnrin yẹn ti mọ́ra ńkọ́ kí ni wọ́n máa ṣe kọ́là yọ máa kírun kí ni wọ́n kọ̀ fún kí wọ́n má ṣe irun kí ló sì kọ̀ fún kí wọ́n má kírun nǹkan oṣù kí nǹkan oṣù wá ti lọ kí ni wọ́n padà máa ṣe òfin ẹlẹ́ẹ̀kẹrìnlélógún ọ̀yá àdọ́rọ́rú láàyò zàálù bìmísìlèhì ọ̀yá lẹ́ẹ̀kan sí àdọ́rọ́rú láàyò zàálù bìmísìlèhì ó ní sẹ́rí ìnira àdọ́rọ̀rù ìnira láàyò zàálù àlè gbé kúrò bìmísìlèhì pẹ̀lú lóró ìnira sẹ́rí ìnira ni kéèyàn ní ọgbẹ́ lẹ́sẹ̀ wọ́n á ní kọ gbẹ́sẹ̀ nì lórí ẹ̀yẹ́ náà àbí kò gé orí ń fọmọ́ jẹ́ dákùn ọ̀bọ̀ olórí ìnira ààlè gbé kúrò pẹ̀lú ìnira lọ́sẹ̀lẹ̀ ìjọba ti fẹ́ fún ọ ní kíní kan ní olóǹkan dùn ọwọ́n á tún fún ọ ní ohun tó dùn ọjọ́ àìrọ̀ ìrọ̀ òwúrò ìṣòyìn ọ̀gbọ́dọ̀ lọ ah, mo sì wà nínú súnmẹ̀ pé abẹ́ lọ́wà ní òwe lára wọn ni aṣàrò ìjàwá àlìkàyì oògùn téèyàn ó lò kẹ́yìn níbi ọgbẹ́ àwọn ní káfíńájọ́gbẹ́ because ara ní ni lọ́gbẹ́ tí ń bẹ lára èèyàn wọ́n tó á ní ọyá máa gbé sórí gas cooker electric stove gbogbo sókè rẹ báyìí àbí gbẹyẹ náà torí pé sòrò lílé yẹn ọ̀rọ̀ ìnira làyò zàlú àlè gbé kúrò bí nísìnyí pẹ̀lú rẹ̀ ń dá àwọn òfin nì mọ́lẹ̀ alqaidatu lọ́kọ́mì sátù wálé ìṣòro náà òfin kan ọgbọ́n mọ̀lòdọ́rọ̀rọ̀ alẹ́kọ́s lè dáfọ́ ìdọ́rọ̀rí alẹ́ àmì هيا يا سوف يتحمل هيا يتحمل ضرر الخاص هيا مغفين ايبو فايل هجا لدفع الضرر العام لدفع الضرر هيا سوف يتحمل ضرر العام قل يتحمل عام مره àdọ́rọ̀rù lìkọ́s ìnira èèyàn kan lè dáfọ́yìn dọ́rọ̀rì lè àmì láti lè ti ìnira gbogbogbò dànù. ọ̀nà tí gbogbo èèyàn rìn yìí nísìnyí ẹnìkan lọ́la àrónì wọ́n gbé ìnira kún fáwà àwọn sì ń kọjá lọ àgbọ̀ kàdà tọ̀bẹ̀ èèyàn kan ló sì yọ àdá lọ bẹ̀rẹ̀ sí lọ́yẹ̀nà wọn náà fi ṣe tán. ó ṣe ń sìn yòtàhámàlù dọ̀rọ̀rọ̀ lọ́sù àgbẹ̀nira àdánimọ́ra ìdáfọ́rin dọ́rọ̀rì lè àmì láti parí ìnira gbogbogbò dànù. àpárídàtò sáàdì sátù wálé ìṣòro òfin kẹrìndínlọ́gbọ̀n àdánrù lè àṣáájú yòzálù ìdọ́rọ̀rì lè àháfì ní ẹ̀sùn kàlẹ́ kan sí. olè àṣáájú yòzàálò ìdọ́rọ̀rì àkàfì ó ní àdọ́rọ̀rì àṣàdù ìnira tó le kókó bí ojú ẹja yòzàálò àti ìdánù ìdọ́rọ̀rì àkàfì pẹ̀lú ìnira tí ó fi yẹ ìnira tó le kókó òun ni ohun tí ó gbẹ̀mí èèyàn yányán ìnira tó fúyẹ́ òun ni pé wọ́n ní àwọn bẹ́sẹ̀ rẹ̀ ọlọ́run lè lọ gbọ́ràn mi yé sáàmù pé ìnira ni kí wọ́n gbé ẹsẹ̀ yẹn ṣùgbọ́n fúyẹ́ ju kí láàrin ẹsẹ̀ rí ni nǹkan ayé dàtò sàbí àtúwálẹ̀ ọ̀ṣẹ̀rọ̀ òfin kẹtàdínlọ́gbọ̀n ìgbà àárọ̀dọ̀ mọ́fúsádà káàní rúọ̀ìyà àzọ̀múhùmọ́ dọ́rọ́rọ́ bírítì káàbì àhàfihìmà ọyọ̀ ìka fúnra ìdàtà àrọ̀bọ̀ mọ́fàdàtààmì róòyà àzọ̀múhùmọ́ lọ́rọ́rọ́ bírítì káàbì àhàfíhìmọ̀ ibi mo kà dáadáa fún yẹn sí kúrú ìkà ìdàtà àrọ̀dọ̀ mọ́fàdàtààmì nígbàjẹ́ méjì tí wọ́n bá takora wọn ìbàjẹ́ kan ìbàjẹ́ mi ró yíyá azọmọhùmọ́ dọ́rọ́rá azọmọhùmọ́ dọ́rọ́rá á sọ èyí tó bá tóbi jù ní ìnira ń bẹ̀ lérè tí ká bí àháfíhìmọ́ ká fi lè gùn lé èyí tí ó fúyẹ́ jù nù méjèèjì ọjọ́ tòkè. القاعدة الثامنة والعشرون في كي جدين أجمع يخ... يخنيو yọ̀kùtàrù ẹ̀wọ́nù ṣàrọ̀yìnì ọyọ̀ káfúra yìí ahọ̀wọ́nù ṣàrọ̀yìnì wọ́n ni yọ̀kùtàrù áṣẹ́sà ahọ̀wọ́nù ṣàrọ̀yìnì èyí tó fúyẹ́ jù nínú aburú méjì òun lọ sọ lẹ́sà wọ́n là ń pa ọ ni oníwọ̀ ti gbọ́ ọ̀dà àti ká ó fi padà kú ó lè yàn mọ́ apáyà ń bọ́ nìyí wọ́n tètè sáré fara kalẹ̀ ká láti sọ pé kú lọ́jọ́ mọ́ kí ni wọ́n ní wàhálà àlìkàáyídà tó ta àṣà àtúwálẹ̀ àṣìrò òfin kọkàndínlọ́gbọ̀n ó ní dárí ò lè mọ̀ fàá sí bíi haúlá ní jálébèlè mọ̀sọ́lẹ́hì ọ̀hán أولى من جلب المصالح من درء المفاسد nítorí ìbàjẹ́ dànù haúlá من درء ń tọ́ min dárí il min jálíbi ìlúmọ̀sọ́ọ̀lẹ̀ ju ká fa àtúnṣe wálé lọ. tó ipò ní sí ìbàjẹ́ nígbà ọgbà má ti dáadáa àti kẹ́ẹ̀dì rẹ̀ ẹ mọ̀ kó wà nù hadith kan pé ṣe sọ́dákọ̀ ọ̀bá ní ẹ̀rọ ẹnìkan lọ́wọ́ kò bá lágbára káàkà burú sí yàn kò tí ì yẹ rárá dárí ò lè mọ̀ fàá sí dí kí ti bàjẹ́ dànù fáwọlá ó fi ń tọ́ ní ń jálébèlè mọ̀sọ́ọ́léhì nípa fa dáadáa wá lọ nípa mú dáadáa wá lọ wọn bá ṣe dáadáa wọn bá ṣe ìbàjẹ́ ti ta ó bí bákan náà alùpàá ìdátùlùmọ̀kànmílà tó àlàáfíà kọ́ídà tó fi kọ́ pàtì ọya àdọ́rọ́rú yóò dé fáwọn ìkọ́dírì lè èmù káàní ọya kálẹ̀ kan sí ìkọ́dírì lè èmù káàní wọ́n ni àdọ́rọ̀rú ìnira yóò dé fáwọn átàrí ẹ̀dànù ìkọ́dírì lè èmù káàní bọ́bá ṣe rọ ni lọ́rùn ni ọ̀nà tó bá fi lè yẹ ni ọba ajá sí pé nǹkan kan lè tún ṣe ìsìbàjẹ́ yàtọ̀ sẹ́mi ẹlẹ́mi o ọba ṣe lágbára ní kọ yẹ kọ yẹ ìnira kú alùpàáyé láti hàdí àtọ̀ síra kó òfin kọkànlélọ́gbọ̀n wọn ni àlèhàájá tún tanzilu manzilata darurati manzilata darurati amatan kanat aw khassatan aya ka kin تنزل منزلة الضرورة عامة كانت أو خاصة الحاجة الحاجة بكاتة تنزل لمن صقله منزلة الضرورة عيني رانا لهنا وا عامة كانت قضاء جات بوبينا àwòkọ́ sọ̀tà àbọ̀jẹ́ ti àdáyanrí ẹnìkan nǹkan tàbí ìnira ni wọ́n máa fara nìyẹn ní bùkátà láti ṣe nǹkan bí fara ni ọ́nà ni. àkọ́yìndà tó fà ní àtọ̀ sọ̀là fún òfin kejìléní ọgbọ̀n àlédè ti rọ́ọ̀rù láàárẹ̀ mọ̀tẹ́lú àkọlẹ̀gọ́ ìrì ọ̀yà àlédè ti rọ́ọ̀rù ọ̀yà láàyò ọ̀bọ̀ pẹ̀lú àpọ̀lọ̀rọ̀ ìrì àlejò ti rọrùn ìnira láàyò ọ̀bọ̀ pẹ̀lú ọgbọ́dọ̀ bàjẹ́ àpọ̀lọ̀rọ̀ ìrì ẹ̀tẹ́ ẹlẹ́tọ̀ ìpẹ́lú ní. wọ́n ní ìyàwó ìyàwó ìbọn láǹfààní ẹlẹ́yìn ṣèṣìn náà ẹ̀ máa ṣe ṣìnà pẹ̀lẹ́ báyìí. àti ìyẹn rárá ara ni wọ́n tó ní wọ́n gbé bọ̀ lọ́wọ́ kí lèyàn ó ṣe sí náà ẹ̀ dáhùn kí lèyàn wá sí kí lèyàn ni wọ́n ṣe bẹ́ẹ̀ ni ìbọn fún ọ nísì wọ́n ní kò yìí mẹ́rin ìtàtọ̀ ọba ti yìí mọ́ àwọn ọkọ̀ ẹni ó jẹ mílíọ̀nù ayẹ́kọ́ bí ẹnìkan ọba bàjẹ́ tẹnìkan lè dá àṣàkẹ́sà ní àṣàtọ́ tó kù ní ara ni ó ń tó tọ́ ṣùgbọ́n kò pé kó bá tẹni lẹ́ni jẹ́ nǹkan ìdá tó sàlẹ̀ pàtó ó sálásù òfin ẹlẹ́ẹ̀kẹtàlẹ́ ní ọgbọ̀n mọ̀hárùmọ̀ ákádùhù hárùmọ̀ ìyàìtọ́ òhù ẹ̀ẹ́ta ákádùhù hárùmọ̀ àìkọ́ òhù ó ní mọ́ àrúbọ̀ ohun tó bá jẹ́ ìwọ̀ akázòhù láti gbà tó jẹ́ ìwọ̀ fún ọkọ̀ gbọ́dọ̀ gbà àrúmọ̀ àìkọ́ òhù èèwọ̀ náà ni láti fún yàn rígbá ìwọ̀ ní kọ́ gbà ìwọ̀ ní kò fún yàn òfíngbà tí láàánú ọwà ọwá pé láàánú Rasulullahi sallallahu ẹni tó jẹ rìbá àti tó fún yẹn jẹ ọjẹ ọgbà tó fún yẹn jẹ ẹtikẹ́tì gbogbo nǹkan bá ti dé ìwọ̀ láti gbà ìwọ̀ náà ní kẹ́yìn fún yẹn. alukọ̀rin dàtọ̀ ọ̀rọ̀ ọ̀dẹ̀ àtúwọ́sílású òfin kẹrin lé ní ọgbọ̀n máa hárùmà fíìrín lùwú ó tún pè fún ilé kọ́lá bùwú ẹ má sì bẹ́ẹ̀ mọ ìbáṣẹ káró ẹ̀ tún sí ni mọ́ hárùmọ̀ fíìrín lùmọ́ dín ní hárùmọ̀ fáwọn là fáyìn lè la fẹ́ kàn lẹ́yìn rẹ̀ má yà jà fáyà mọ́ haruma kú ìrọmọ yìí wí ẹ̀ tún wí rárá kọ́lá bùrú kọ́lá bùrú fáyínlù ni mọ́ haruma fáyínlù bí wọ́n tí ṣíṣe rẹ̀ bá jẹ́ ìwọ̀ ìdán èèwọ̀ lọ́jọ́ láti ṣe dán haruma kọ́lá bùrú èèwọ̀ sí ní kéèyàn lọ wá mọ̀ dán ọdún yẹn nípa ẹ pé kéèyàn ṣe ìwọ ni ìwọ ni kéèyàn lọ wá mọ rẹ ìwọ ni kúfùrú kí wàá sọ pé wọ́n fẹ́ máa lọ kúfùrú ní sùn. ẹ̀hẹ́n ló wọ́n ní. alqaida tó kọ́ mi sọ́tún ọ̀sẹ̀lẹ̀ àti òtún ẹ̀ tún bá ń má kéèlè yẹn náà àwọn ni kọ́ńdà tó kẹ́yìn náà àwọn kọ́ńdà ní ńlá. alẹ́ àádá tó mọ̀ tó ọ́nà àlẹ́ àádàtù ìṣesí mọ̀hàkámàtù àfúnlẹ́gbẹ́dá àlẹ́ àádàtù mọ̀hàkámàtù ìṣesí òun láfúnlẹ́gbẹ́dá ìtumọ̀ rẹ̀ ní wípé a máa lò dájọ́ ìṣesí tí ò bá ti forí ní ṣẹ̀ríà lọ́dọ̀ wá mi báyìí téèyàn bá fẹ́ fẹ́yàwó èèyàn ó ṣèdánù èèyàn gbọ́dọ̀ wá yarí fáwọn àná pé wá ẹ má dé sì ní kí ẹ gbà sọ kí ló tako kàgbàsù ádà tí wọ́n lẹ̀ yorùbá ní kàgbàsù agbọ́gẹ̀dẹ̀ àwọn èso àwọn pẹnápù àápùn ìjẹ náà ni kò sóò sàtà fìṣe wọ́n fa àwọn èèyàn ní ìtàdùkọ́ sọ̀dá àkóyàwó ọlọ́run sí àwọn lálábẹ́ abọ́ wọ́n ti ń sìn làádá máa jábọ́ á gba ìdájọ́ ìṣesí àṣà nígbà tí ò bá ti tako ẹ̀sìn ní wọ́n tábà sì pè ní ádá ẹ̀yìn ọmọ mi wọ́n gbọ́dọ̀ jẹ́ ohun tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́mọ aláwùjọ yẹn ẹ̀rí pé dáná yẹn kò fẹ́ sílùú ọ̀hún lẹ̀ Yorùbá tí wọ́n máa gbà ààrẹ sì kẹ́sì ní ọgbẹ́ suwa ní ọgbẹ́ ọ̀gẹ̀dẹ̀ gbogbo àgbàgbà wa. ọ̀pọ̀rin kẹ́tù àṣàjì sàtọ̀wọ́sálà school ní ìṣàìmálò mẹ́sì ọjàtàn yẹ̀jìbùlẹ̀ àmọ́lù dìhá ẹ̀ ká fún ayé yòòsàn ìmáàlù náàsì hujjatan yajibu al-amalu biha ó ní yòòsàn ìmáàlù náàsì hujja lílò táwọn yẹn máa ń lo ẹ̀rí ẹ̀rí táwọn yẹn bá lò yajibu al-amalu biha ọ̀pẹ̀dẹ̀dẹ̀ láti fi ṣiṣẹ́ ẹ̀rí táwọn yẹn bá máa ń lò púpọ̀ jù ọ̀pẹ̀dẹ̀dẹ̀ láti fi ṣiṣẹ́ القاعدة السابعة ثلاثون òfin kẹtàdínlógójì aya alimọ̀mọ̀tánìún àádátáná kálímọ̀mọ̀tánìún hàkíkọ̀tàn aya mọ̀mọ̀tánìún àádátáná kálímọ̀mọ̀tánìún hàkíkọ̀tàn ó ní alimọ̀mọ̀tánìún àádátán ní mo tọ́jú pọ̀ nínú àṣà wa alimọ̀mọ̀tánìún hàkíkọ̀ ó dàbí mo ta kọ́ ọ́ pa náà ni ẹ̀wọ́n àtàyò bá lọ́kọ̀ọ́ nígbà òtún lè jásí káṣà yorùbá pọ̀ kò sì jásí tó ń káṣà yorùbá pọ̀ yẹn ṣẹ̀rí àfẹ́. kíkọ́ kọ́kọ́ kíkọ́ náà ni ká má ṣe náà nìyẹn ilẹ̀ yorùbá àìsí bẹ́ẹ̀ ilẹ̀ yorùbá. àbí rẹ̀ àkàrídà tó sọ àmìnà tó wọ́pọ̀ lọ́kù bí aláyòǹkárù tàgáyúrù àkàmì bí ni, lè azmani ayáláyòǹkárù tàgáyóró lè àkàní lè tàgáyóró lè àzùmá ó ní láyé ń kárù á gbọ́dọ̀ sàtakò tàgáyóró lè àkàní yíyí padà dájọ́ lè tàgáyóró lè àzùmá ni pẹ̀lú àyípadà àsìkò kí n kẹ́kẹ́ lè já aráàmù lánàá tí ó di aráàlú lónìí fáwa ààrẹ ti gẹ̀ẹ́sì ní àkókò táwa kò tẹ̀ ẹ̀sẹ̀ ń kábọ́ ń àbí ń sùn kò sẹ́ni tó bọ́ ń bẹ́ ẹ wo yaani haramu ni asura fọ́tò ṣùgbọ́n náà ọmọ ìgbàlùwà owó tí ń bẹ lápò rẹ̀ tí ò ní fọ́tò mi ó lè kó síwájú ìtakọ̀ ọ̀rọ̀ fún un báyìí ó sọ̀rọ̀ àkàkà tó bá jẹ́ lè jẹ́ oní one thousand ní ẹ̀kọ́ bíi hundred rẹ̀ síta ìgbé òun ọ̀fẹ́ kún fọ́tò ọdún mọ́sálásí ṣùgbọ́n pẹ̀lú kákòókò tí wá ṣe yí pẹ̀lú lórí wọn náírà àwọn ó báyìí lásìkò àtẹ́bí sọ̀lá àlẹ́ sílá haramu haramu sọ̀rọ̀ ìbẹ́lẹ̀ yìí ó ti di ó ti di àmì àmọ́ ọmọ ìfẹ́lẹ̀wà àbẹ́wò tó kọ owó lé sínú. ó ti ń sìn tó bẹ́ẹ̀ náà ni ẹ wo kan ló ń sìn ṣé kò sí ìdáná. mo bá sọ kóòtà tí wọ́n mú lára ẹ̀ lákòókò ṣe ń chéǹjì pẹ̀lú báwa ṣe wà ọ̀rọ̀ ó lè máa chéǹjì ìdájọ́ tí wọ́n àwọn afọ́ọ̀tún fẹ́ wá nǹkan mí sọ pé tó kíní iye wọ̀ ní tó tọ́ sùn mọ́ pẹ̀lú kọ̀ǹdíṣàn ẹ bá ṣe lọ ní o wọn ọba àwọn tẹ bá ní ìdí mẹ́ o. bákan náà àìdá tó ta àṣà àti wọ́sílásì wọn thirty nine òfin kọkàndínlọ́gbọ̀n ẹ̀lẹ́hàpì ìkọ̀tú tú tí ó bá kù bídàláàlàtì lè àádàtì ọ̀yà àfi ọ̀tú tó ti rọ́kú bídàláàlàtì lè àádàtì ó ní alhàkíkọ̀tù alhàkíkọ̀ pàápàá ìtọ́rọ́kú àmà pàátì bídàláàlàtì lè àádá pẹ̀lú kẹta àṣà wọ́n ṣàbárí pàtàkì القاعدة المتممة أربعين وفي في تنقاطس أنا إنما معتبر لعادة إذا توحدت أو غلبت أيا إنما تعتبر تبغى تعرفين إيش ما هو صار ذات ẹ máa wọ bí ṣe ń sọ ọ wọn ni ìnà máa ń tọ ọjà dàrú làádátú ẹ bá sàgbọ́lá bá tẹ̀ mọ́ ẹ lè máa wọ tọ ọjà dàrú ẹ tàn fún báyìí fáìlì láàrin etí fún ìlú màdúró sí ni tàn fún bárù bẹ́ẹ̀ a máa wòye sí àṣà àṣà ní kinní yìí o ìgbà tọrọ láti ọjọ́ kọmọ ọgbẹ́ làkàtà àbúkọ̀ láwùjọ òun ni ó tó gbàṣà òjìn tó bá ti pọ̀ láwùjọ ti dàṣà ní nínú àṣà alẹ́ Yorùbá tó ṣẹ̀rí àtọkò ní ìdọ̀bálẹ̀ àtìkúlẹ̀ òjì rẹ̀ al-qa'idatul hadiyatul arba'u òfin kọkànlélógójì al-ibratu lil wọ́n ní alẹ́ àìbọ̀rọ̀tù ní wọ́n táá kà sí ìwòye ẹlẹ́gbẹ́ olèdè òun ní kí ó kọ́mà tó borí aṣáàyàí kọ́mà láàrin náà ẹ̀dẹ́ kẹsẹ̀ ìtọ́wọ́n alẹ́ àìbọ̀rọ̀tù nínú rẹ̀ òun ni pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin gómìnà ọmọ afi ń sin nǹkan sùn six days àdékìnà tàbá rẹ̀ nìkan tó ń ṣe tẹ̀lé twenty days ọmọ wa àdékà sí tó di káà wá kàn fẹ́ sọ̀rọ̀ obìnrin máa ń sin nǹkan sùn jọ mẹ́fà àbíjọ méje lásán láàyè ọ̀bọ̀ ti rẹ̀ rẹ̀ bákan náà alqaidatu asaniyatu wal arba'u òfin ẹlẹ́ẹ̀kejì lé ní ogójì ó ní almarufu urfan kalmashruti sharta ọyẹ̀ka ṣáàrù ṣáàrù tán ìdẹ́gbọ́ ṣáàrù pèrè láwọn sọ yìí wọ́n ní al-ma'ruf urfan ní ohun tá a bá mọ̀ lásà al-mashruut ṣáàrù tán ó dàbí ohun tá a dá májẹ̀mú náà ni. gbogbo ilé ìlànà sọ pé pásọ̀ bá ti forí gbẹ́sìn á ṣe o pásọ̀ bá ti forí gbẹ́sìn á máa ṣe o. àlùkò ayédẹ́tù sẹ́ẹ̀lì sátúwálé àrùbà òun náà òfin. ẹlẹ́ẹ̀kẹtàléní ogójì alìmàrúfù báyìnà ọjárí kálìmọ̀sọ̀rọ̀ pé báyìnà hàn ọyà. ẹ̀tún rárá fi járì nítorí àwọn tó mú ó ní almarufu báyìí náà tó járí fún tàbá mọ̀ láàrin àwọn olówó kalimashiro pè tọ́ka sọ pé nítorí káfàlà fi járí kalimashiro pé báyìí náà hàn nígbà gẹ́gẹ́ bí wọn ta dá ní májẹ̀mú láàrin wọn náà ni alqaidatu arrabi'atu wal arba'u òfin kẹrìnléní ogójì àtàyínú bèlè ọrúfí àtàyíní bèlẹ́sì ọ̀yà ẹ̀ka. ọmọ yìí má má jẹun kódà bẹ́ẹ̀ tún kà àti àyè nù ìlà àtàyíní wọ́n ní àtàyíní bèlè ọrúfí ìwọ̀n tá a sàdá yẹn rí pẹ̀lú àṣà kẹta ayé èmi bí nẹ́sírì dàbí ìwọ̀n tá a sàdá yẹn rí pẹ̀lú mutation ẹsẹ̀ ọ̀rọ̀. alikọ̀yìn dọ́tòlù kọ́ mi sátú wálé àrùbá òun náà òfin karùnléní ogójì forty five. ìdá تعارض المانع إذا تعارض المانع wale makotadi yuqaddamu almani'u haya من إذا تعارض المانع والمقتدي يوم إيه تقفون يا أنت تقولون أنت تقولون إن كان يدي لنا كاسي nítorí ẹṣẹ́ eléyìí ni má ṣe yuqaddamu al-mani'u á tì síwájú èyí tó ní a má ṣe láti gbọ́ mi. wọ́n bá di wípé ohun tó kọ̀ fún ni àti ohun tó ní a ṣe nǹkan wọ́n bá takora wọn yuqaddamu al-mani'u síwájú èyí tó kọ̀ fún ni látẹ̀rẹ̀ àrí àdéhùn tí ó gbẹni ló ń gbẹ ààwẹ̀ ẹjọ́ àràfà àti yawma àṣùrọ̀ àdéhùn ìgbọ̀mí ọjọ́ yẹn kan lọ bọ́ sí sátidé sọ nínú àdéhùn bísùn tàdéhùn yẹn sì lára àfẹ́ àràdà gẹ́gẹ́ bí Sheikh Albani ti sọ rahimahullah wọn ní ẹ gbọ́dọ̀ gbà sátidé o kódà bẹ́ẹ̀ parí ohun tẹ́ fi jáwèjú pẹ́ jẹ́ kó gí lọ ẹlọ́jì èkó jì ẹ̀rí pé méjèèjì sàkóra ọ ọ̀ká ló ní ẹgbà rẹ̀ ọgbẹ́ wa ló ń bẹ inú yìí ni lọ́bẹ̀ bọ́ sátidé ẹ̀ má dàn sátidé sì ní ọjọ́ àrà kọ́kọ́ sí lápẹ̀rẹ̀ òfin yẹn òun lọ́wọ́ àánú ohun táwọn afá máa fi ń tẹ̀lé àwọn tó wà lórí ìlànà tí mi wí yẹn ni ọ àwọn míì wí mi nú àwọn olùmọ̀ ọ̀ngọ́ bá ní sọ wọn ọ̀nìyàn tààrọ̀ tẹ̀lé máa ní kí wọn tó kọ̀ fún ní bá ṣàtàkùn wọ́n lè mọ́kàn tẹ̀dí kì í tún sọ pé kéèyàn ṣe ìkọ́ ìjàmọ̀ ní kíni ọ́ wọ́n á ní ọ̀la àgbèwájú ìdí nìyẹn tí mi fi gbá ìjọ sátọ̀dẹ̀ àkàlà ọ̀kẹ́rẹ́ yà máa rùfà tó di bẹ́ẹ̀ ọkọ̀ ìdá tó sàdé sàtó wọ́lá àrùbáàrù òfin ẹlẹ́ẹ̀kẹrìndínláàdọ́ta ayá àtàbíàrù tàbíàrù wọ́n ní àtàbíàrù olùtẹ̀lé tàbíàrù yóò tẹ̀lé náà ni wọ́n bá gbé bàbá ti ṣe kí ní báyìí ohun tí ó tẹ̀lé ní nǹkan ni wọ́n máa tẹ̀lé láyé lọ náà ẹ̀yẹ bá ti ṣe nìkan àbáyé nínú nǹkan tí ó tẹ̀lé ohun tí ó obìnrin obìnrin wa ló ń ọgbà yẹn ní essential ni káwọn ọmọ tó ọmọ nìkan àti mọ̀sẹ̀ fún mi nítorí kí máa jẹ́ aládùn rẹ̀. ọ̀ alqaidatu sabi'atu wal arba'u òfin ẹlẹ́ẹ̀kẹtàdínláàdọ́ta لا يفرد بالحكم ما لم يسر مقصودا يا التابع يا بالحكم ما لم يسر مقصودا كن التابع لوتي من تلين كان لا يفرد بالحكم آلي سكيمو آلي داموا فلو دجو máa làmìyàn ṣerú mọ́kùsù ọ̀dà tí ẹ bá ṣe kó ti di nǹkan tá a gbà lérò nígbà yẹn ni ò ní tẹ̀lé ohun tá a máa fi rìn yẹn àlùkò àyíká tó sàmìnà tó wọlé ọba ọ̀hún ó ní máa ń mà láta ọ̀yà máa ń mà láta ṣe á máa làkà wọ́n ní mọ́mọ̀láka ah, ṣáyá ní ọba ní kápá nǹkan mọ̀láka máa hùwà ní ìdọ̀rù rọ́ọ̀tì yóò ní kápá gbogbo nǹkan tó bá sọ̀rọ̀ yẹn fún kínní ni ní ọba ní kápá ìyàwó ó sì ní kápá àti bọ́ àtìgẹ́sì àlórí ní kan bọ́yàwó bọ́mọ ẹ ọmọ tó bá ti ní ọmọ ó ní kápá àti bọ́mọ o mọ́mọ̀láka ah, ṣáyá ní ọba ní kápá nǹkan kan ẹ̀gbọ́n mọ̀láka àjọba léwúrẹ́ nínú là lórí ewúrẹ́ ní kò fún léèrè àti ẹ̀dá gíga mọ́ mọ̀láka ṣe á ìnáwó ní kàkà nǹkan kan mọ̀láka máa ń hùwà mí ń dọ́rọ̀ rọ̀tì yóò sì ní kàkà ohun tí ọba jẹ́ dandan fún nǹkan ni. àkọ́ àyíndọ́ tó tà sí àtúwọlé ọba òfin kọkàndínláàádọ́ta ó sọ báyìí pé ìdá sàkọ́tọ̀lẹ̀ á sí Akọ̀tọ̀ ìfàárì ẹ̀rọ, ọya lẹ́ẹ̀kan sí. Ẹ̀rẹ̀ sákọ̀tọ̀ ìrẹ̀ aṣínú ìpìlẹ̀ bá ti jábọ́. Akọ̀tọ̀ ìfàárì ẹ̀rọ, ẹ̀ka náà ti jábọ́ nìyẹn. Lókùn mọ́. Àrójó owó ẹ̀ ń sọ̀rọ̀ èlù. Ó ń sin ojú owó lọ́rọ̀ wọ́n ní àṣàkíkú láyà ọ̀dù kàmà àmẹ́lẹ̀ máa dúmọ́ láyà ọ̀dù ọ̀yá ẹ̀ka lẹ́ẹ̀ka sí láyà ọ̀dù kàmà àmẹ́lẹ̀ máa dúmọ́ láyà ọ̀dù wọ́n ní àṣàkíkú ìdí bá ti ṣubú láyà ọ̀dù kò lè padà kàmà àmẹ́lẹ̀ máa gẹ́gẹ́ bó ti já sí tó bá ti ṣàfẹ́kù láyà ọ̀dù kò lè sẹ́rí padà ẹni ọba ti kú àfa kò lè wálé mọ́ ẹ máa yìí fi hàn àbùkù sí dàyà kí ló ń pè láti pàtí lélẹ̀ subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk